ìjà ńlá rèé o láàrin àwọn prọfẹtẹsì méjì ní kérúbù àti séráfù àwọn tiẹ̀ tún tàgélé wọn pè ní fracas in christ wọ́n láwọn ti bẹ̀rẹ̀ fracas in christ ṣó ẹ gbọ́ ṣẹ́yìn ti gbọ́ fracas in christ rí nínú báíbù àbí nǹkan tí bíbélì kọ́ àwọn prọfẹtẹsì nìyẹn àwọn prọfẹtẹsì yìí eh, prọfẹtẹs eh, Holy Mary Motúndáláyọ̀ àti prọfẹtẹs Kẹ́hìndé Ọ̀ṣọ́bà àwọn méjèèjì náà ti fìjà pẹ́ta o tí wọ́n ti ń ṣépè bàǹbàbàǹbà fúnra wọn tí wọ́n ti ń sọ̀rọ̀ burúkú gba ara wọn tí wọ́n ti ń fira wọn ṣẹ̀sín lórí social media màmá mú fọ́nrán yẹn wá fún yín ẹ̀yin náà ẹ gbọ́ ẹ wá mọ̀ bóyá àwọn eléyìí bóyá prophetess ọlọ́run ni wọ́n àbí prophetess ọlọ́run kọ́ ẹ̀yin fúnra ara yín náà lẹ́ máa judge ọ̀rọ̀ èmi ò juwọ́ ìwọ ò èmi jealousy envy mo náwó níbì kan ara ń ta ẹ́ mo náwó fún boyfriend ẹ ìwọ tó o ti fi gbogbo ara ẹ tó ti fi gbogbo ẹ gbogbo ara ẹ tó ti fi tọrẹ tán sí gbogbo ayé ìwọ tó ń lo ewé àti gbò ìwọ tó ń yọ yín ìwọ téyìn ẹ yọ nítorí ewé àti gbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní gbogbo ọ̀rọ̀ yìí dálé lórí o ṣùgbọ́n nígbà tẹ́ ẹ bá wo fọ́nrán tí mo fẹ́ mú wá fún yín fúnrara yín ẹ gbọ́ kúlẹ̀kúlẹ̀ ohun tó fa ìjà ńlá yìí láàrin àwọn prophetess ìjọ kérúbù méjì àwọn ìjọ tí wọ́n pè ní kérúbù àti séráfù tó jẹ́ lára àwọn aláṣọ funfun ó wà unfortunate pé ọ̀pọ̀lọpọ̀ ìjọ aláṣọ funfun ni ò ní good reputation à ń lára àwọn nǹkan tó ń ba ìjọ aláṣọ funfun jẹ́ òun ni àwọn ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí o irú ìjà tí wọ́n gbé sórí social media tí wọ́n ń jà yìí ìjọ aláṣọ funfun wọn ò tí ì tún ìjọ wọn ṣe wọn ò tí ì tún reputation wọn ṣe impression wọn ṣe táwọn èèyàn ní nípa wọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń pè wọ́n ní babaláwo tó fi jẹ́ pé àwọn èèyàn ń sá fún wọn àwọn tó bá tiẹ̀ ní ìdìrànlọ́wọ́ wọn á máa lọ lábẹ́lẹ̀ bọ̀ ní báyìí ńgbà tí wọ́n tún irú ìjà báyìí tún ṣẹlẹ̀ tí wọ́n gbé wá sórí social media ó di dandan kó ba reputation ìjọ aláṣọ funfun jẹ́ ọ̀rọ̀ yìí kì wá ń ṣe láàrin àwọn prophetess méjì yìí nìkan ọ̀rọ̀ yìí tún wá involve eh, prophet kan tí wọ́n ń pè ní lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ̀hẹ́n gẹ́gẹ́ bí ìkànnì wọn ṣe mẹ́nu bà á ẹ̀yin náà ẹ gbọ́nu fọ́nrán ẹ dé láti wo fọ́nrán tí mo fẹ́ fi hàn yín kẹ́ ẹ wò délẹ̀ dáadáa bẹ́ẹ̀ ni kẹ́ ẹ wá sọ ohun tẹ́ ẹ rò nípa àwọn tó ń pè ní prophetess tó ń pè ní prophet àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ wá ní láti gbọ́ nǹkan tí prophet Marcus Tibetan ìyẹn tìjọ Celestial sọ lórí ọ̀rọ̀ yìí ó ṣe ni láàánú pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó pera wọn ní wòlíì àbí pásítọ̀ gan wọn ò mọ bíbélì gẹ́gẹ́ bí bàbá yìí ṣe sọ àti pé ìwà Jésù Kristi tí wọ́n ń pè gan kò sí nínú wọn. bàbá Tibetan ti wá fọ̀rọ̀ gbá àwọn méjèèjì yìí o ó tún wá jẹ́ kó yé wọn pé normally gan tá a bá ní ká wọnú bíbélì àwọn obìnrin ò lẹ́tọ̀ọ́ láti máa jẹ́ olórí ìjọ kọ́ máa sọ pé àwọn dájọ́ sílẹ̀ bàbá yìí sọ̀rọ̀ kan ọ̀rọ̀ yẹn ó dẹ̀ ta ba àwọn kérúbù àti sẹ́ráfù gan bẹ́ẹ̀ ni tó fi jẹ́ pé irú àwọn ọ̀jà báyìí ó máa ń jẹ́ kí ọ̀rọ̀ jáde àwọn ọ̀rọ̀ tí ò yẹ kó jáde kó máa jáde. Welcome to CrossBlog X TV. Remember to like, share, and follow us ẹ wá gbọ́ ohun tí prophetess kẹ́hìndé ọ̀ṣọ́bà fi ránṣẹ́ ẹ nínú fọ́nrán yìí tó fi ránṣẹ́ sí ẹ prophetess mary motunda layo tí prophetess mary náà wá dá a padà so màá kọ́ fi fọ́nrán ẹ kẹ́hìndé ọ̀ṣọ́bà prophetess kẹ́hìndé ọ̀ṣọ́bà máa fi hàn yín lẹ́yìn yẹn ẹ wá gbọ́ ìdáhùn tí prophetess mary motúndáláyọ̀ náà wá dá padà ẹ já gbọ́. ẹ màmá sí àwa tá a bá ní màmá àwọn kan wà màmá nínú ọjọ́ orí àwọn kan wà màmá nínú ìpè àwọn kan wà màmá nínú owó a lè máa pe àwọn kan ní màmá ní inú owó ìpè wọn kéré sí ìpè tàwa a lè máa pe àwọn kan ní màmá nínú ọjọ́ orí nítorí pé a gbà fún wọn àìmọye àwọn tó jù wá lọ tá a máa respect a máa honour go and ask people that knows me wọ́n mọ̀ mí dáadáa èmi ò ń disrespect èèyàn ní ìdẹ́ ń lọ southing ó bá pàdé mi láwùtì ní onílọ́kì àmì náà ọ̀tá ìwọ́d tí ma fi kú òǹbẹ̀ tí me by the administration. that is me for you but if you think you are something I'll let you realize you are nothing but an entity. Oh líle lóríṣiríṣi náà ni prọfẹtà sọsọ bá fi ránṣẹ́ sí prọfẹtà Mary Tùdàláyọ̀ báwo ni irú yín ṣe ń wọṣọ àdúrà tí ò ń jó yín lọ́rùn bí ó ṣe jẹ́ bí prọfẹtà kejì ṣe jẹ́ wọ́n kí gbogbo àwọn èèyàn ya ọdáyà sẹ́gbẹ̀ because wèrè ni ẹ́ ọ̀rọ̀ ṣe pọ̀ wọ́n ti jẹ́ ń sọ̀rọ̀ gbogbo ìlérí tọ́nà olé níta yẹn pé tọ́ bá wá fún ẹ ó kéré sẹ́ni máa wá fẹ́mi ọlọ́run tó sin àjọkẹ́ tírú ẹ bá tún wá wá fẹ́mi àjọkẹ́ tí n bá panu mọ́ tí mi ò bá sọ̀rọ̀ ìyá ẹ gbé láyé àti lọ́run ọlọ́run onímájẹ̀mọ́ ọ̀run gbọ́ tí irú ìwọ tó bá wá fẹ́mi àjọkẹ́ tí èmi bá lanu etí mi ò bá lanu sọ̀rọ̀ bàbá ńlá lápapọ̀ nípa ìyá láyà ẹ ti gbé àfi kó o má bomi wẹ̀ kó o dẹ̀ má mumi mu kí àná ẹ sí tírénì kò sí tírénì náà bá tí ìjókòó bá ti pa gbogbo oníkálukú pọ̀ ó dàbí rọ́bọ̀tì ọmọ àlè ó ti làṣẹ tí tìyẹn ti ka léyìn èmi wẹ́ṣá àwọn èèyàn ti ẹ̀ka ẹ̀kún kankan kọjá pé she's a naughty girl she's a stupid girl. olórí burúkú tó sọkọ di security àwọn ibi tí mo lọ yẹn àwọn security tẹ̀lé mi lẹ́yìn ọkọ ẹ bọ́ síta ó disgrace ẹ I went to the church today my husband was putting on Murphy àwọn èèyàn béèrè ọkọ mi ọlọ́kọ mi wà nínú mọ́tò you now came outside okay o bọ́ síta fún àwọn ta kò ní dáa fún ẹ ìwọ sọ pé wà àǹtí mi àbọ̀ lórí burúkú làwọn tó ní ẹni ìwọ ní ìwà àǹtí mi kò ní yẹ ọmọ ọdún mélòó ni ẹ yí ẹ̀wọ̀ ló bẹ̀rẹ̀ sí ń bímọ màmá ẹ kú kò tí pé five years màmá ẹ wọ sixty two or sixty three ìwọ ti ń claim fi ní òye ẹ bí ẹ ní age of ten years ni. Ara pàjọ wọn jọ wá pàjọ wọn jọ ń wetí ẹ tó o bá ti lóògùn já àjọ sàsíra wa pé aláwọ̀ ìpè ẹ kí n pọ́ ìpè mi ò ń pè mí lólógùn nítorí pé gbogbo ibi tẹ́ ẹ ṣoògùn dé kò mú mi èmi lọmọ èmi ìwọ ìyá mi kò ní dáa fún ẹ kò ní jẹ́ gbogbo ohun tó o bá gbójúlé lórúkọ Jésù máa dòfo níwájú rẹ ni wọ́n ti sá ògùn sá ògùn sá ògùn kò mú mi níjọ́ tí mo ti náwó fún lẹ́sẹ̀kẹsẹ̀ tí mo ti ná hundred k olórí burúkú mi ìmọ̀ pé boyfriend ẹ̀ ní ní twenty nineteen àtìgbà yẹn lára ti ta a lọ sájọ̀dún lè níwọ̀n rí ten ná àwọn olórin kọrin ẹ̀yin èèyàn bá mi dájọ́ o àwọn olórin kọrin wọ́n rí mi ṣé mi mo ní kó má rí fóòdù rà ní òde bọ́ síta kó lọ rà tó bá yẹ pé tó olórí burúkú ni tẹ́ tó bá jókòó sínú mọ́tò bí ẹni tó jókòó sínú jíìpù kó jókòó sínú jíìpù o uber ló ń gbé kiri ó àwọn ní fake life ó dúdú bíi wèrè tá bá lọ wo fídíò ẹ̀ lálẹ́ yìí ó ti lo fítà pa I did a video three days ago nítorí àwọn kòkòrò kan tí mo pa ládùúrẹ̀ ní ẹ̀gbẹ́ chọ́ọ̀chì mi ó rí àti sinmi la ẹ̀rí mi tí mo lo fítà ni àwọn ní fítà sọnù fake life motherfucker you, you calling me illiterate you are so stupid ó ní èmi èmi rí snow for the first time kò ní dáa fún ẹ ó mọ̀lú tí mo ti dé ni èmi rí snow for the first time mo ń ṣe bí local girl don't you know pé mo ń ṣe comedy ni I send that video to my husband my husband posted it èmi ò kí ń gbé ọkọ tèmi pamọ́ gbé ọkọ ẹ síta olórí burúkú tó gbọkọ lọ́kọ tó mú yàwó oníyàwó tó sọ di wèrè lulẹ̀ ìwọ tí díẹ̀ wà ń ta olóolórúkọ ta ló mú ẹ. Eh? ìwọ onínàbí wo lè ìwọ tó gbowó lọ́wọ́ àwọn ènìyàn lamẹ́ríkà ṣọ́bíyà alájẹ ẹ̀dá kò wọ amẹ́ríkà ni. wá rí ohun tó ń lọ láàrin àwọn aláṣọ funfun díẹ̀ náà lẹ pàápàá láàrin àwọn obìnrin tó jẹ́ prophetess méjì àwọn prophetesses méjì yìí ẹ náà ìbéèrè ni pé ṣáwọn àwọn tó ń sọ̀rọ̀ yìí ǹjẹ́ rí bíi àwọn tí wọ́n lè convert àwọn èèyàn sọ́dọ̀ ọlọ́run tó lè gba àwọn ẹlẹ́ṣẹ̀ wá sọ́dọ̀ jésù kí ni ìyàtọ̀ láàrin àwọn irú àwọn ìjà tó ń ṣẹlẹ̀ láàrin wọn yìí àti nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin àwọn tí ò tí ì mọ Jésù mo fẹ́ kẹ́ ẹ sọ ìyàtọ̀ láàrin ẹ̀ fún mi wòlíì mákọ̀ síbẹ̀ tán wá sọ̀rọ̀ burúkú gbá àwọn méjèèjì yìí o pé olóòórùn oníranù ni wọ́n ọ̀rọ̀ boyfriend náà ń kó kiri most of the time tí envy jealousy ò bá ti jẹ́ reason fún irú ìjà báyìí o ní láti jọ́rọ̀ boyfriend tàbí kó jẹ́ méjèèjì prophet tibet wá sọ̀rọ̀ lórí position tó yẹ kí àwọn prophetesses ní nínú ìjọ ṣó yẹ kán dájọ sílẹ̀ tó fi dọ̀rọ̀ èmi òjùwọ́ ìwọ òjò èmi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn náà ń sọ̀rọ̀ ìpè lórí ọ̀rọ̀ yìí ìyẹn àwọn prophetesses méjì yìí ẹja gbọ́ bí prophet Tibetan ṣe dá sí ọ̀rọ̀ yìí. lóbìnrin ò ní business nínú ìjọ obìnrin jọdí obìnrin ò ní business nínú ìjọ aláṣọ funfun. Hmm nínú sẹ̀lẹ̀ o nínú kérúbù obìnrin ò ní bísíǹsì. ẹ ṣàmọ́ lọ́bìnrin ò kí n sòótọ́ fún ẹ ó tó bá débi tó ń gbé parọ́ tó bá débẹ̀ èrò rẹpẹtẹ ní ibi tó ń gbé sọ̀rọ̀ olúwa òṣàṣà ènìyàn ló máa dúró gbọ́ ó ní àráyé ah, ẹyí wa yí padà o báwo ni ìyàwó mi tí mo fẹ́ tó bímọ márùn ṣe fẹ́ kúrò lẹ́gbẹ̀ẹ́ mi lọ di prophetess ìyàwó mi prophetess ni bọ̀dẹ́rìn ò lè máa fọ́n kọ́mọ ẹ̀ tún máa fọ́n ó tẹríba fún àgbélébùú ńlá kérúbù náà bá wa méjèèjì sí i ìyàwó mi náà wòlíì ni but ah, ṣé a fẹ́ jọ gorí òkè ní the same time ni ó gbé jẹ́ nínú ìjọ ni mo kóòtù fún yẹn ó ní kó tẹ̀rí ba kò tí jẹ́ tó ń ran ó ní tàbá lẹ́nikẹ́ni kankan tó rú wọn lójú ó lọ́wọ́ ọkọ wọn nílé nípa ẹgbẹ́ káwọn obìnrin gbé jẹ́ kó máa sọ̀rọ̀ ní inú ìjọ yẹn anyway mi ò fi bẹ́ẹ̀ wọ́ọ̀kì wọn láyè sí modernity westernization sí bí ẹ̀sìn gbogbo ẹ̀ ti wọnú religion ìrẹ́lẹ̀ àwọn èèyàn ti gbé pé ayé ìgbà yẹn ni wọ́n ní kí obìnrin má sọ̀rọ̀ but ayé ìsìn ayé ti gba àwọn obìnrin láti sọ̀rọ̀ òyìnbó but èyí tó tún wà important ni pé bóyá ọkùnrin ló ń sọ̀rọ̀ bóyá obìnrin ló ń sọ̀rọ̀ ni àwọn prophetess àwọn pastors àwọn tó bá ti jẹ́ olórí ìjọ tó bá ti jẹ́ àwọn aṣíwájú nínú ìjọ wọ́n gbọ́dọ̀ wà responsible oh. kò yẹ kí irú nǹkan báyìí kó máa ṣẹlẹ̀ nígboro káwọn èèyàn máa rí lórí social media báwo náà ẹ fẹ́ convert àwọn èèyàn wá sọ́dọ̀ Jésù nígbà tí kérúbù tó tẹ ìṣẹ̀lẹ̀ dìde nítorí pé nígbà tí ọ̀yọ́ nígbà tí bàbá mọ́sọ̀rí mọ́ládé ó ti sick sílẹ̀ for for three weeks ó ní kó fòun lẹ̀ kó wọ́n ti fẹ́ parí ilé òun lọ́rùn hmm. pé kó fòun lẹ̀ àwọn àgbà tó wá yẹn nínú nínú dáàdì gbogbo bíi tẹwà yìí ti fẹ́ máa ó ti rùn ó ti ṣe kínní kan wọ́n gbé jáde ó ní kó má bọ́ òun láṣọ wọ́n fẹ́ tú òun láṣìírí ni dẹ́gbà tó má gbé bàbá yẹn jáde ó náà ẹ gbọ́rọ̀ sí mi lẹ́nu lẹ́yìn ikú mi ẹnu yóò ní kò. Orímọládé sọ bẹ́ẹ̀ ń sàn. Àpé ègún ègún bàbá yẹn ah, ló ń dára. Títí dọ̀la títí dọ̀la. Màá bọ́ bá rí wọn bẹ́ẹ̀ wọn gbádùn. Ọ̀rọ̀ rẹ o, ẹ̀yin èèyàn wa, kí lè ròyìn? Àìpápá yín tẹ́ bá ń lọ sí ìjọ aláṣọ funfun, kí ni experience ti yín? Ṣé ẹ rántí pé bàbá yẹn sọ̀rọ̀ kan nípa bí ẹnu àwọn aláṣọ funfun ò ṣe kò pàápàá kérúbù àti sẹ́ráfù? Kí ni opinion ti yín lórí ọ̀rọ̀ yìí? Remember to like, share and follow us. Thanks for watching.